ẹ kúlẹ̀ o ẹ kúlẹ̀ làkàrà lé ẹ káàbọ̀ lákérò ọ̀nà àkànní tá a bá ríra ẹni tó tó ọjọ́ mẹ́ta ẹ kú àtijọ́ làákìrá ẹni dédé gbogbo ọmọ Ìjẹ̀bú wàhálà rẹ̀ tí bá ń bẹ níbẹ̀ kẹ́ ẹ̀ mọ̀ sáfira èmi mú orí kílé àwọn bàbá tó bí yín ní ọmọ ọmọ ìjẹ̀bú aláàrẹ ọmọ èrè ní wá ọmọ adúrún mádé ooo ọmọ adúrún mọ̀sù pẹ̀lú ìyẹ̀jẹ̀ ọmọ ẹlẹ́dìyẹ òkòkò mọ̀gà tó lára eyé bí ẹ̀yà òkè ní kíkíní ẹ̀yin lọ́mọ dúdú lé òmọ bẹ́ẹ̀ ṣe níjọ́sí pupa tọ́mọ bẹ́ẹ̀ ṣe ni ó kúkú sílé. ọmọ mo rẹ́yẹ mọ́mọ́ rókò mo rókò tó ẹyẹ ti sá lọ nílé bàbá bá tó bí yín ní ọmọ tó bá wù jẹ̀bú wọn wẹ̀ ní tiẹ̀ ní wíní wíní wíní ooo bọ́ bá wù jẹ̀bú wọn ní tiẹ̀ ní wù jẹ̀bú wá fẹ́ ní tiẹ̀ yóò kù sọ̀dún àgẹmọ ni ìjẹ̀bú alárẹ̀ ọmọ èrè ni wà ọmọ adúrún mádé ooo ọmọ adúrún mọ́sù pẹ̀lú ẹ̀jẹ̀ ṣèbílẹ̀ bàbá ọba tó bí yín lọ́mọ ni. wọ́n mẹ́gùn wọ̀gbó bàrà rí ibà ló mẹ́gùn wọ̀gbó rẹ̀ mọ́ ọmọ ẹlẹ́dìyẹ oko kò mọ̀gà tó lọ rèé yé bí ẹ̀yà òkè gbìngbìngbìnì ọmọ adìyẹ bá lókun ó kó o ara òrókun ara òrẹ dìyẹ ọmọ òun ṣe ni ọ̀yọ̀yọ̀yọ̀ ọ̀yọ̀yọ̀yọ̀ mọ́mọ́ yọ̀mọ́ òun tí ń ṣe ni ò lè pa ni ìjẹ̀bú wàhálà rẹ̀ ọ̀rẹ́ ni wà. mo ní mẹ́fà ní ìjẹ̀bú ó dá ń lójú o méjì jíjẹ méjì títà òòṣà tí ó léyìn ni bàbá yín fi méjì òkú bọ́ ni àfíndù jẹ̀bú ti fọkọ rẹ̀ já pé ni lóní tóun bá rẹ̀ tóun dé òun amọ́kò òun jọba nírẹ́mọ ìjẹ̀bú aláì ọmọ níwà ọmọ alárẹ̀ o ọmọ adúrún mádé ọmọ adúrún mọ́sù pẹ̀lú ẹ̀jẹ̀ ọmọ alágẹ̀mọ mẹ́rìndínlógún ọmọ òun ṣe ni ọ̀yọ̀yọ̀yọ̀ ọ̀yọ̀yọ̀yọ̀ má yọ ọmọ ohun tí ń ṣe ni ò lè pa ni. ọmọ olówó ṣẹ̀ǹbáyé ṣe bí lè bàbá ọba tó bí yín lọ́mọ ni. iná ìjẹ̀bú ní tí ìnáwó dọ́là kébó tó dé. ìgbà tẹ́ẹ̀bọ́dé ló wọ́n ń pọ̀ sí ọmọ abigi owó sólókò. kékeré jẹ̀bú owó gẹ̀lẹ̀bẹ̀ jẹ̀bú owó gbogbo òjẹ̀bú tí mọ̀mọ́ ni wọ́n lówó lọ́wọ́ o ọmọ dúdú lé ọmọ bẹ́ẹ̀ ṣe níjọ́sí pupa tọmọ bẹ́ẹ̀ ṣe ni ó kúkú sílé ọmọ mo ní sùúrù ọlọ́bẹ̀ ọbẹ̀ tí ń bẹ́ lé ọmọ ọmọ kò mọ̀lé bàbá tó bí yín lọ́mọ ìjẹ̀bú wà láàrin ọ̀rẹ́ rẹ̀ wá. láyé lórúlé èmi jẹ́ búra ìmọ̀ ló kọ bàbá tó bí mi lọ́mọ èmi gangan lẹ́wọ̀ àṣà zẹ́ẹ̀mọ̀ mi zẹ́ẹ̀bẹ́ gbòhùn erin ni ẹ̀mọ̀ sàṣẹ ìjì ọlọ́bẹ̀ gbòsógbò òrò kí ni ọmọ àṣàlà ọmọ bàbá